bisimilahi alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún anabiwa Muhammad àwọn sàábé ọlọ́nbanikẹ́ wọn o àwọn aráalé anabi ọlọ́nbanikẹ́ wọn o ẹnì kọ̀ọ̀kan wa náà Ọlọ́run kẹ́ wa o Nàìjíríà yìí Ọlọ́run ìkẹ́rẹ́ Ọlọ́run má kà kó lórí wa o foríjì wa Ọlọ́run kó sì ṣàánú wa o níjókòó tòní lágbára Ọlọ́run ọba ọ̀rọ̀ nípa ojúṣe mùsùlùmí sọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí òun láà máa gbéyẹ̀wò lónìí. tá bá ń sọ nípa ìwọ mùsùlùmí fọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí àwọn wọ̀nyí ntọ́pọ̀ ni bó ṣe á pọ̀ tó náà ntọ́rọrùn ni fúnta ni fẹ́ni tó pé ọlọ́run bá fi ṣe kòǹgẹ́rẹ́ lórí àti máa pè é bó ṣe àárọ̀ ń bákan náà ó tún lè jẹ́ ń tó le fẹ́ntọ́ bá ṣe wípé ìlà ṣaitani aslama qiyadahu fa aghwa fẹ́ntọ́ bá ṣe pé ìdarí rẹ̀ èṣù ló bá fà lé lọ́wọ́ ẹni èṣù bá ń darí rẹ̀ àwọn ìwọ̀ yìí yóò ṣòro púpọ̀ fún láti rí wípé òun pé yẹn ni pé nu ṣẹ̀ríà Islam ẹ̀sìn tó pé pọ̀ oníṣẹ̀ríà Islam ńlọ́jẹ́ àwọn ìwọ̀ oríṣiríṣi òun ló ń bẹ nínú ṣẹ̀ríà Islam ìwọ ọmọ sí baba ọ̀tọ̀ ojúṣe baba sọ́mọ ọ̀tọ̀ ojúṣe wa sílùú ọ̀tọ̀ ojúṣe wa sáwọn aláṣẹ ojúṣe ọkọ síyàwó ìyàwó sọ́kọ bí ṣẹ̀ríà Islam bó sì lè kalẹ̀ nu lọ́lọ́kan ọjọ́ kan ṣùgbọ́n níjókòó tọ̀ ní mo ṣe wí lẹ́ẹ̀kan ọ̀rọ̀ nípa ojúṣe mùsùlùmí sọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí. So kí ni ntọ́mọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí kí ni ntọ́jọ́ lójúṣe léyìí tó ṣe wípé o gbọ́dọ̀ má pé fún un kí ni tí ń retí lọ́dọ̀ rẹ gangan ná kí làwọn nǹkan tó yẹ kó ṣe ìwà wo ló gbọ́dọ̀ fi bá lò nínú àwọn ojúṣe mùsùlùmí sí mùsùlùmí ojúṣe láwọn ọba sallallahu alaihi wasallam sọ pé hakul muslim alal muslim ojúṣe mùsùlùmí sọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí nínú hadithi kan anabi kàá òní márùn ni níbòmí ọkà òní mẹ́fà ẹ̀já máa wá yẹ̀wò níkọ̀ọ̀kan èjèèjì èkíní ojúṣe ni pé antaruda alẹ́ isalam ìdásálàmà alek gbogbo ìgbà tọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí bí bá ti ń sálámà sí ọ tí bá ti ń pàdé tí ń sálámà sí ọ wọn náà máa dá lóhùn sálámà ká sálámà sí ni súnà ni ṣùgbọ́n ká dẹ́ ń tọ́ sálámà sí ni ká dá a lóhùn dandan ni. náyà alukur'an ọlọ́ni wa idha huyyitum bi tahiyya fahayyu bi ahsana minha aw rudduha bí wọ́n bá sálámà sí yín ọlọ́ni ẹ yá kí wọn padà bí wọ́n ṣe kí yín ẹ kí wọn dáa ju bí wọ́n ṣe kí yín lọ tàbí kí ẹ jẹ́ ọmọ níwọ̀nba bí wọ́n ṣe kí yín ẹgbẹ́ táwọn yàrá tó bá ṣe sàlámù alaykum kí wọ́n dá lóhùn pé wa aleykum salam wa rahmatulah kó o tún fi wà bárakàtù sí i ntọ́lọ́ ọba ń wí nù. tàbí ọ wá kéré yányá bó ṣe kí ọmọ ìwọ náà dá lóhùn má bẹ́ẹ̀ àwòrò dò wá bó ṣe kí ọmọ ìwọ náà yà kí bẹ́ẹ̀ ẹni pé ojúṣe àkọ́kọ́ ni wípé ìrẹ́tọ́ jẹ́ mùsùlùmí ó ń láti rí àrídájú pé gbogbo ògbà tẹ́ńtọ́jọ́ màá yá rẹ̀ yàá rí wípé ọ̀ǹda lóhùn sálámà lábalábẹ́ ẹni tó jẹ́ bí ẹni tó ṣe pé kìí ṣe mùsùlùmí ó wá sálámà sí ni gbólóhùn tó wí agbọ́ yékéyé pé ó sálámà sí àní irú ẹni báwọn kò sí ní tó burú láti dá lóhùn á dá lóhùn sálámà wọ́n dá pé ní tó bá wí sí a kò nítumọ̀ ní tá a sọ fún ni pé wà á lẹ́yìn ká táyé pé lọ́ọ́ bá sẹ́ képe wọn máa jẹ́ tiẹ̀ náà bàdúrà lọ bá ṣe irú àdúrà tó ṣe fún mi kọ́ máa jẹ́ tiẹ̀ náà sòyẹn ni wípé nínú ojúṣe mùsùlùmí sọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí ìkíní bẹ̀ ni pé tọ́ba sálámà sí a kárí wípé à ń dá a lóhùn nínú àwọn ojúṣe bákan náà antazurahu ìdààmárìdọ̀ ọmọ ìyá rẹ̀ tó mùsùlùmí tára rí ọ̀dá lọ ṣe àbẹ̀wò rẹ̀ tó bá lọ sọ́dọ̀ rẹ̀ tó lọ ṣe àbẹ̀wò rẹ̀ ò ní pẹ́ lọ́dọ̀ rẹ̀ kọjá bó ṣe yẹ òdiwọ̀n tó fi ṣe àdúrà fún sárábàlẹ̀ o ó sì ṣàdúrà fún ọbẹ̀ lọ́n kọ́lọ́n kó fún un lálàáfíà láwọn àdúrà tó lè ṣe ni pé tọ̀húrùn insha allah láàbàs tọ̀húrùn insha allah yorùbá tí róòmù ń wò lójú rẹ̀ kò sí kú mbẹ́ ọ lálàáfíà ọ gbádùn ó tún fi ọkàn rẹ̀ síbi wípé alẹ́ àárọ̀ ìkọlọ́ ọba kú òní bá àárẹ̀ yìí lọ ọ gbádùn ọ lálàáfíà. ntọ́ba wa mọ̀ lóògùn sírò àmódi tọ́sẹ̀lẹ̀ sí tó ní kápá ni láti fún fọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ẹ̀san rẹ̀ èrè rẹ̀ ọba pàdé níwájú ọlọ́run bá subhanahu wa ọba sì wo lè ṣe àdúrà wípé Allahumma rabban nas adhibil ba'as washfi anta shafi la shifaa illa shifauka shifaan la yugadiru saqama. àdúrà náà lẹ́yìn náà ìtumọ̀ rẹ̀ ni pé ìrẹ́lọ́wọ́ bá o rabban nas ọba tó ṣẹ̀dá gbogbo ẹ̀dá pátápátá tó ṣẹ̀dá gbogbo ẹ̀yìn àti gbogbo ẹ̀dá yòókù wáṣfì ìwòsàn rẹ ọlọ́run bá ní ṣe fọ́ọ̀lù yìí anta ṣáfi torí pé ọlọ́run ọba nìkan lọ́ba tó ṣe pé máa wò ní ìsàn ìwòsàn tó wàá ṣe fún àfẹ́kọ́pẹ́ ìwòsàn tí ó tètè débà lè tó ṣe pé kò ní í ṣẹ́kù kankan mọ́ lára rẹ̀ so irú àdúrà tí téèyàn ṣe fún un ọ wà ní jókòó pẹ́ lọ́dọ̀ níta rẹ̀ ọ̀yá àfi tó bá tọrọ lọ́dọ̀ rẹ̀ pé àà bá ń díẹ̀ dúró tì mí má yà mí so ìgbà yẹn lèèyàn tó wá láǹfààní láti láti dúró tó bá ń wà lọ́dọ̀ ní tààrí ọ̀yá tó bá béèrè pé tọ̀ irú àrùn wo ló mọ irú àmódi wo ló ní tó bá nírú àmódi báyìí ni àwọn tí irú ẹ̀ ti ṣe tí wọ́n gbádùn ńlọ ṣèṣe wàásù fún o yẹsẹ kó àsọ pé aaa ṣé n tó mú ọ ni a ńlọpọ ẹni báyìí ńlọpọ ẹni báyìí ọmọ tó tún kún jèlò iná lọ́pa ẹni báyìí náà iná lọ́pa rárá o ti fẹ́ pa òun gangan nù ṣùgbọ́n èyí tó dáa lọ́rọ̀ ńlọ yẹ kéèyàn sọ fún ẹni tí bá ń bẹ nírú ìṣesí báyìí yẹn ni pé ó ṣe àbẹ̀wò rẹ̀ ó sì gbìyànjú tó dẹ̀kẹ̀lẹ̀ alẹ́ ìṣòro ìdùnnú ó fi sínú ọkàn rẹ̀ tó bá lọ ṣe àbẹ̀wò aláàárẹ̀ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí a máa ń sábà ṣe àwọn àṣìṣe kan tí yóò sì lẹ́tọ̀ ẹ̀ ń tá a rí ọ̀dà a ní béèrè pé sọ ti kírun ọlọ́run máa bọ́ nírun yọ́ọ́ bí ó bá lè kí nínú àrò kó máa jókòó mà ní tí ó bá ṣe kí ń jókòó yóò máa fẹ̀gbẹ́ lélẹ̀ mà ní tí ó gbélé yìí rọrùn ó bá mà sí rọrùn yẹn mà ní kó máa ṣe ti kírun rẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ó ṣe wá láàánú pé tábà lọ sí àbẹ̀wò ẹni tára rẹ̀ ọ̀dá a kì í sábà bí léèrè pé sókírun ṣùgbọ́n tá a máa ń wí ni wípé ǹjọ́ ti lo oògùn rẹ bí bó ní sára balẹ̀ ní tá a máa ń wí nù ẹ dákun ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run bá o dó àìmọye ẹ̀dá ló ṣe pé a máa sàárẹ̀ tontì bẹ́ẹ̀ náà tọ́lọ́wọ́n bó sì jẹ́ kó gbádùn mọ̀tàbáníkà fi ojú wa àti làákàyè tí a wò ó ẹni tó súnmọ́ kú bí ẹni tí ń sàárẹ̀ kò sí o sò tó bá rí bẹ́ẹ̀ kọ́mọ̀ bàjẹ́ pé yóò jẹ gbèsè irun kan àbómi ìsọ̀rùn ẹ̀já gbìyànjú àwọn tá a bá lọ ṣàbẹ̀wò tára wọn ò yá ẹ̀já rí wípé à ń rán wọn létí nípa àrùn kíkí kọ́mọ̀ bàjẹ́ gbèsè kankan sílẹ̀ pàdé ọlọ́wọ́n bá tó bá dijọ́ gbèǹde àlùkìyàmù tó bá lọ sí àbẹ̀wò aláàárẹ̀ má pẹ́jù sẹ́ lára ojúṣe rẹ sọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí àǹtó ti bí a jànàzátà ìdààmú ta àárẹ̀ ti ń ṣe níjẹ lòun tọ́lọ́n bá kádàrà pé òun náà ni yóò fi fàyè lẹ̀ nínú ojúṣe rẹ sọmọ ìyá rẹ mùsùlùmí ni wípé kọ́ ọ gbìyànjú kọ́ rí wípé ọ sàárè rẹ títí débi tẹ́ yẹn níbi tí wọ́n ó sin sí lára ojúṣe mùsùlùmí sọmọ ara rẹ̀ tó jẹ́ mùsùlùmí nù ojúṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam ó já mọ̀ wípé ẹ̀ ń bá gbìyànjú tó bá tẹ̀lé ọmọ ìyá rẹ̀ tí a jọ kírun sí la lẹ́yìn tí a kírun la tán wọ́n tún dìjọ lọ sí so irú ẹni báwọn láàdá tí ó gbà ó ṣe déédéé kíráàtù méjì kíráàtù kọ̀ọ̀kan ó dà gẹ́gẹ́ bí òkè húdù bí òkè húdù kọ̀ọ̀kan òní kíráàtù yẹn ló ṣe tóbi tó ẹni pé lára àwọn ọ̀nà tá a tún lè gbà tá a tún ṣiṣẹ́ rí tá a gbà ládàá lè e tọ́pọ̀ oníkéèyàn jẹ́ ìkan lára àwọn tó ṣe pé wọ́n ó kírun sókù lára tí wọ́n ó sì lọ síbi tẹ́ ẹni pé nínú àwọn ojúṣe mùsùlùmí sọ́mọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí oníkàtẹ̀lé débi ìtẹ́ rẹ̀ níbi tí wọ́n ó ti sìn nínú àwọn ojúṣe wa ètò ẹ̀ka ṣe fọ́mọ ìyá wa tó jẹ́ mùsùlùmí ó ní pé tó bá sìn tó ṣe alihamudulilayi ṣe àdúrà fún wípé yarhamukallah àwọn tá a wí yìí ntọ́lẹ́rì ni o nínú hadith ètí Abu Hurairah tí ó gbà wá olójúṣe aláwọ̀ bá sallallahu alayhi wa sallam sọ pé haqqul muslimi ala muslimi khamsun raddu salam wa iyadatul marid wa tiba'u li janaiz wa ijabatu da'wa wa tashmitul atis ìwọ mùsùlùmí sọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ànábì ní márùn ni ìkíní rọ́dù sálám bọ́bá sálàmà sí ọ dá lóhùn padà dáhùn sálámà wàyìn yá dọ̀tí marid ẹ̀ ń tàrà rẹ̀ ọ̀yá lọ ṣe àbẹ̀wò rẹ̀ wọ́n ti báwọn lè jàná ìzì ọmọ ìyá rẹ̀ mùsùlùmí tó jáde láyé tí wọ́n fẹ́ lọ sí wọn náà yà tẹ̀lé wọn lọ wàyìn jábàtú dáhà wa ọmọ ìyá rẹ̀ tó mùsùlùmí tó fẹ́ ṣe ìgbéyàwó lápèjúwe tó pè ọ́ lọ́ọ́ dáhùn rẹ lọ́ọ́ dá lóhùn wọ́tẹ̀sùmí tó lè hàn ti sì ẹni tó sin tó sì alihamudulilayi rí pò sí àdúrà fún pé yarhamukallah kó ní olè bá sí àdúrà fún ọ pé yahdikallah wa yuslihu baalaka. nínú aya al-Qur'an ọlọ́run bá wa ta'ala sọ pé muhammadun rasulullah anabi muhammad òjíṣẹ́ ọlọ́run bá ní í ṣe anabi muhammad òjíṣẹ́ ọlọ́run walladhina ma'ahu àtàwọn tí a ń bẹ pẹ̀lú rẹ̀ gbogbo wọn pátá ashiddahu ala al-kuffar ẹni tó lè má kèfèrí ni wọn ṣùgbọ́n ruhamahu bainahum aláàánú ni a jẹ́ ara wọn. abdullahi ibn abbas kọ́lọ̀ nkóbá ní kẹ́ ó ní máa na ruhamahu bainahum ni pé yad'u salihuhum li talihihim ẹni rẹ nínú wọn wọn a máa ṣe àdúrà fún àwọn tí wọn jẹ ní ibú wa salihuhum li salihihim ẹni ibú náà a tún máa ṣàdúrà fẹ́ni rẹ fa idha nadhara at-talihu ila as-salihi min ummati muhammadin qala allahumma barik lahu fima qasamta lahu min al-khair wa thabbithu alayhi وانفعنا به وإذا نظر الصالح إلى الطالح قال اللهم اهده وتب عليه واغفر له عثرته yẹn nípa àwọn ata jẹ́ mùsùlùmí àdúrà là máa ń ṣe fúnra wa ìdánadàrà tọ́lẹ́hù bẹ́ẹ̀ ni ibú tó náà pèpò kí lòun òun ọ̀dà níwà tó bá bójú ẹni tó jẹ́ ni eré tó jẹ́ ni ọlọ́run nínú ìjọ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ ni pé Allahumma barik lahu fima qasamta lahu ìrẹ́ ọlọ́run báwo a ìpín tó pín fún ìpín tó dáa ni ọlọ́run bá fi àlùbáríkà sí o nínú dáadáa tó ṣe fún yìí a ọlọ́run fi àlùbáríkà sí o wa thabbithu alayhi ọlọ́run o bá ní fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ lórí dáadáa yìí má jẹ́sẹ̀ rẹ̀ ó yí bẹ́ kó n bí dáadáa ti ń ṣe wọ́n fáwọn náà bẹ́ẹ̀ ọlọ́run bá o dáadáa rẹ̀ ọlọ́run jọ́ràn àwa náà wọ́n ìdá nadara sọ́ọ̀lì ìlà tọ́ọ̀lì bẹ́ẹ̀ ni rẹ̀ náà tó náà bá wa bójú ẹni ibú kò ní ṣépè fún un ní tí ó sọ ni pé Allahumma hadihi ọlọ́run ò bá ní ṣe àmàna rẹ̀ wàtúbọ̀ àlẹ́yìn ọlọ́run bá ní gba tútúbà rẹ̀ bá ní foríjìn wákìfẹ̀rẹ̀ láwọn àtàràtàwọ̀ gbogbo àwọn àṣìṣe rẹ̀ ọlọ́run bá ní mójú kúrò nbẹ láì fi rẹ̀ bá ní foríjì yẹn ni pé lára ojúṣe mùsùlùmí sí mùsùlùmí ni pé ká tún ṣe àdúrà fúnra wa ẹni rí ó ṣàdúrà fẹ́ni ibú ẹni ibú náà yóò ṣàdúrà fẹ́ni rí ìrẹ́tọ́ jẹ́ mutamasik bí súnà tó di òpó súnà níbi tó di mú àwọn bídíà àbáwọn tí wọn ò tí ì láǹfààní àti máa lo súnà má ṣe pé fún wọn ṣùgbọ́n máa ṣàdúrà fún wa ni sì dúpẹ́ fọlọ́wọ́n ọba tó ṣàánú tiọ́ ìrẹ́ náà tó ọjọ́ ń bídíà àbí wọ́n tọ́rọ̀ ò tí ì yé àwọn tọ́rọ̀ yé ògbà tó bá ti ń rí wọn máa dùnnú sí dáadáa tí ń bẹ lọ́dọ̀ wọn kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kó lè bá a sànú tiẹ̀ náà. lára ojúṣe mùsùlùmí sọmọ ìyá rẹ̀ mùsùlùmí ni wípé an yuhibba lil mu'minin ma yuhibbu li nafsi irú dáadáa èyí tó ń tọrọ lọ́dọ̀ ọlọ́run fẹ́mi ara rẹ̀ irú dáadáa ń bákan náà máa tọrọ rẹ̀ fáwọn múmìnì tí gbogbo aburú pátápátá tó o fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ yakrahu lahum ma yakrahu li nafsi gbogbo ń tọ́ ọkọ̀ fẹ́mi ara rẹ̀ láburú tó o fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ láì dáa máa tọrọ rẹ̀ fáwọn ọmọ ìyá rẹ̀ tí ń jẹ́ mùsùlùmí náà pé ọlọ́run o má jẹ́ ká ìdá ó sí wọn má jẹ́ kó rí bú ọjẹ́ tí wọn jájọ sóríire láyé ni àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà. fàyín tamanna zawala ni'matillah ala ibadihi kíyọ̀ máa tọrọ fàyínà tàmánì zawali ní ìmọ̀tìlára ìbádìí àwọn ìṣàmáta bíi àwìlì ìṣèṣà àwọn ìṣọ́kùnrin láhùn kúlò dáàlì kàmọ́nà àfihàn ẹ̀kọ́ wà ti dín kí ọmọ wa kó retí ń bẹ lọ́dọ̀ mùsùlùmí kọ́ bọ́ eléyìí kò dọ́gba pẹ̀lú wa ìjọmọ̀ àyà nínú ẹ̀sìn Islam kọ́ ọ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ kọ́ ọ máa rín wọn gbogbo ń ta wí ìpátá mọ̀nà àfihàn ẹ̀kọ́ wà ti dín sí rẹ́gí kò wà níbàámu sí ìjọ́mọ ìyá tá a pera wa lọ́mọ ìyá nínú ẹ̀sìn Islam torí pé òjíṣẹ́ lọ́wọ́ bá sọ́lá rẹ̀ sálàm sọ pé mathalul mu'minin àpèjúwe àwọn múmìnì níta lè fi àwọn múmìnì wé níbi ká máa nífẹ̀ẹ́ ara wọn àti ká máa kẹ́ra wọn ka mathal jasadi bí odindi ara ní ẹsẹ̀ rí o ìdàṣítàkà mi ni ọ̀rọ̀ dùn wọ́n bí oríkèé ara kan tó bá ń ṣàìsàn tàdáà sáàyèrè òbílẹ̀húnmá wọ́sàr gbogbo oríkèéríkèé ara pátá gbogbo ọ̀nì ọ̀gbádùnmá o torí pé mọ́mìnì sí mọ́mìnì ara ẹ̀ gẹ́gẹ́ bí ilé ọlọ́mọni tó ṣe pé apá kan ìlú dìmọ̀ apá kejì nínú ojúṣe mùsùlùmí sọmọ ìyá rẹ mùsùlùmí ni wípé Allah tó òdehìn bí fáyìlín àwòkọ́wọ́lẹ́yìn sùtá ẹnu má jẹ́ ọ̀tọ́wọ́ rẹ ṣẹlẹ̀ sí wọn má bu mùsùlùmí tọ́jọ́ mọ̀ ìyá rẹ má rìn mí èsì ẹ̀yẹ sùtá ọwọ́ má ṣe fọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí má lù má jẹ́ ń yà má parọ́ ma má ṣàyídá sí má kó dọ̀tí síwájú ilé rẹ̀ ilé rẹ̀ má gbà má tiẹ̀ yẹn ni pé tó bá jẹ́ mùsùlùmí a kì í máa ṣàyídá sí. nínú hadith òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé alimuslimu ẹ̀ ń tà lè pè ní mùsùlùmí ni man salima alimuslimu ọ̀nà min lisanihi wa yadihi ńlẹ́ tó ṣe pé àwọn mùsùlùmí wọ́n là wọ́n mórí bọ́ kó ń bi aburú ẹnu rẹ̀ àti aburú ọwọ́ rẹ̀ yẹn ni pé rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí á ní láti kíyè sára dáadáa ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ fa ìdá kan ò gbọ́dọ̀ fa burú ṣe ò gbọ́dọ̀ yà ń wèrè ò gbọ́dọ̀ ṣaagùn sí ò gbọ́dọ̀ bá wọn jínigbé àwọn jínipa ò gbọ́dọ̀ bá wọn lọ́wẹ̀ ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ó láti jẹ́ aláàánú fún ni yẹnni pé ní àwọn ojúṣe wa sí ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí nínú ẹ̀ náà bákan náà ni pé à ń tàtà wá dán àláhùn wọ́n là tàtà kábàárùn àlẹ́yìn ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí òun láti jẹun tó ṣe pé ó máa tẹríba fún ọ̀rẹ́ ra rẹ ńlẹ̀ fọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ó ní ìwà àgbéra kankan sọmọ ìyá rẹ tó mùsùlùmí torí pé Ọlọ́hun bá gángan kò pilẹ̀ ò nífẹ̀ẹ́ àti pé lára wà nábìwá Muhammad sallallahu alaihi wa sallam ni wípé ó jẹ́ onítẹríba anabi kaana yamshi maali armala wal miskin anabi a máa rìn pẹ̀lú àwọn opó anabi a máa rìn pẹ̀lú wọn ẹrú anabi lọ́ọ́ mú báyìí nígbà anabi bá tó bá bíyà bùkátà rẹ̀ ni ó tó ju anabi lẹ́pẹ̀tọ̀ àní mo fẹ́ kọ́ bá ń ṣe báyìí mo fẹ́ kọ́ tó ràn mí lọ́wọ́ kọ́ bá ń ṣe báyìí anabi ni o so tó bá rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ abẹ́rù ba ìgbéraga jìnnà sí fàdáì takabura má hayéta wọlé àtúnṣọ́ ìbá àhàlà o ìgbéraga gbé jùlẹ̀ o lópin ìgbà tó o bá sì ń sẹ́mi wọlé àtúnṣọ́ ìbá àhàlà o gbogbo àwọn tí wọn bá jẹ onígbéraga ẹ̀dá pátá má bá wọn rìn má bá wọn ṣe. ó wá rí ìtẹríba sẹ̀bílùn ojú ọ̀nà kan ni lẹ́yìn tó ṣe wípé yusahil lakal intifa min gairik yóò jẹ́ kó o lè jàǹfààní lára ẹlòmíì tó bá yàtọ̀ sí ọ. wayusahil ala gairika àyàntẹ́fẹ́ amink wọ́n gbà tó bá ti jó ní tẹríba àwọn èèyàn míì náà wọ́n ò lè jàǹfààní látara rẹ̀ àti ìdí abájọ ni tó jù sọ́lọ́wọ́n bá fi sọ pé inna Allah ta'ala awha ilayya an tawada'u hatta la yafkhara ahadun ala ahadin ọlọ́wọ́n bá mi ọ̀ràn sẹ́sì mi wáàyí ó dé bá mi látọ̀dọ̀ náà ìmísí ó dé bá mi látọ̀dọ̀ náà kí ni ìmísí náà dá lórí ni wípé à ń tà wá dọ̀rùn ẹ jẹ́ onítẹ̀ríba láàrin ara yín hátà àlàyé fọ̀rọ̀ àhàdùn àlà àhàdùn débi pé nìkan kan ò ní í ṣe fáàrí sẹ́nìkan nínú ayé alukur'an tàbí ọ̀rọ̀ kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ó ní wàlá tẹ́mṣe fáwọkọ̀lẹ̀ àrùdè ìlà tàwádọ́àn fàkàmtàtà kọ́ọ́mùn hóm mìǹkà àrùfáàn má sì máa rin àárín yẹn lórí ilẹ̀ látẹ̀mṣì fọkànlá di làtàwádùn máa rìn pẹ̀lú tẹríbani lórí ilẹ̀ ọlọ́run torí ilẹ̀ tó ń tẹ̀wọ̀n fàkàmtàtà àkọ́wọ́mù ni hómi nǹkan àrùfà wọn àìmọye àwọn yẹn tí a ga jù ọ lọ tí a ní fanlé kaná tí a lówó tí a lọ́lá tí a nípò tí a nímọ̀ jù ọ lọ wọn bẹ́ẹ̀ ní hólẹ̀. fàyín kóńtà fi àìsàn wà khayrin wà mẹ́nàá fàkàmtàtà mi kọ́ mi hómi nǹkan àmúnáà tọ́ba tí a ń wò pé bá yá iyì kan ló ní oore kan ní bẹ lára rẹ àbótiẹ̀ lágbára o lè dáàbò bóra rẹ o lè jà ọ lágbára táyé pé tí bá ń gàn ọ náà fàkà mọ́tà mi kọ́ mi hómi nǹkan àmì náà àwọn tí wọ́n lè gbára wọn jù ọ lọ tí wọ́n tún lè gbà yàn mí wọ́n ń bẹ nínú hólẹ̀ tí wọ́n sì ń rárin yàn yẹn ni pé nínú wọ mùsùlùmí sọmọ ìyá rẹ̀ ni pé má hùwà àgbéraga sí mùsùlùmí jẹ́ onítẹ̀ríba fún un nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn ojúṣe mùsùlùmí sọmọ ìyá rẹ̀ mùsùlùmí ni wípé gbogbo ń táwọn èèyàn bá ń sọ nípa ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí làbúrú mọ̀jẹ̀ni tí ó tẹ̀tí lẹ̀ tọmọ wa tẹ́tí gbọ́ ní tí wọ́n á sọ náà bákan náà ètò tí a ṣe ọ létí láàyè àjọsọ làkàntúbà lẹ́gà òlìlà xasmi ọ lẹ́tọ̀ láti lọ láti wá lọ sọ fún pétọ́ gbà tó lágbájá ọ báyìí làkàṣègbè ọ báyìí ọba ti ṣe báwọn ò ti dolówó fóònù lọ́wọ́ ni òní wà lùjánà eléyìí ọ̀wọ́ afa kíjà ó ṣẹlẹ̀ láàrin wọn kódà ó lè fogun tó bá fogun sàn kó wọ̀ ní sábàbí ìwọ ló fà á olóòfó sì ní láàyàdọ̀kọ lòlùjánà tàná máàm olóòfó kankan òní wà lùjánà onídàra o yẹnni pé tó bá rí bẹ́ẹ̀ ni pé ìrẹ́ tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí jẹ́ ń tó sì wípé wọ́n máa ṣe dáadáa sí lára àwọn ojúṣe rẹ̀ nù ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí rí pò ń ṣe dáadáa sí i ogbon tó o bá mà ní dáadáa máa ṣe fún un ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí àṣíríkì òfin àmúwálíkà owó rẹ tó ní ìwọ àtọmọ ìyá rẹ tẹ ẹjọ́ mùsùlùmí ẹjọ́ máa náà báṣìírí rẹ bá bò jáṣìírí tiẹ̀ náà bò bó o ṣe ń rí jẹ tó ń rí mu lójoojúmọ́ ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí jẹ́ kó náà máa rí jẹ kó máa rí mu lára àwọn ojúṣe rẹ sọmọ rẹ ààrẹ tó jẹ́ mùsùlùmí ni wípé báburú kan tó bá ṣẹlẹ̀ sí ọ bá dárò ọ bá kẹ́dùn bí dáadáa báyìí ṣẹlẹ̀ sọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí dùnnú sí i má bànújẹ́ nítorí pé dáadáa kan àbómi ọ ṣẹlẹ̀ sọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí ọ pé ń tó ṣẹlẹ̀ sí láburú ọkàn ọ alimuslim akhul muslim la yadlimuhu wala yaslimuhu mùsùlùmí ọmọ ìyá ló yẹ kó jẹ́ fọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó bá ti àgbà pọmọ ìyá rẹ̀ ni la tadlimuhu ò gbọ́dọ̀ bù sí ò gbọ́dọ̀ yẹn jẹ wala yaslimuhu ò gbọ́dọ̀ sọpọ́rọ̀ rẹ̀ ọ̀kan kọ́ wá dáadáa bùkátà rẹ̀ àyè bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ orí ti rìn lọ nínú ewu nínú jàǹbá ọ̀wá dàgùn lásì mùsùlùmí ẹ̀ máa ṣe báwọn sẹ́ni tó bá jẹ́ bí ọmọ aya rẹ̀ tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ ọ gbárùkù tẹ́ni ọmọ aya rẹ̀ tó mùsùlùmí nínú ojúṣe rẹ̀ sọmọ aya rẹ̀ tó mùsùlùmí òun láti gbìyànjú rí pé ọ̀ràn ràn lọ́wọ́ gbogbo ìgbà tó bá ti ń bùkátà sí ọ tó bá ti nílò ìrànlọ́wọ́ kan àbómi látọ̀dọ̀ rẹ gbìyànjú kó rí wípé ọ̀ràn ràn lọ́wọ́ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń pé nínú àwọn ojúṣe rẹ tọ́jọ́ ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí nù òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ pé mọ̀nísítà tó àyè ń fa àkàwọ́ fàlẹ́yàfà ẹ̀ ń bá ní kápá ni ẹ̀ ń bá lágbára láti ran ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí láti ràn lọ́wọ́ gbìyànjú kó yára wípé ọ̀ràn lọ́wọ́ lábẹ́ pé o ṣe dáadáa sọmọ ìyá rẹ̀ tó mùsùlùmí àìdá o ṣe sí o báwọn èèyàn kan tí wọ́n fẹ́ fìyà jẹ àbáwọn yẹn kan wọ́n ń bò ó sí nínú ojúṣe rẹ̀ tọ́jọ́ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí oníkọ́ ya gbìyànjú kó rí wípé ọ̀pẹ̀ lákìyèsí pétọ̀ àwọn ẹni ibi báyìí báyìí báyìí báyìí kò tó ibi báyìí báyìí báyìí ẹni àmà ti gbẹ́lẹ̀ fún ọ kọ́ má bàa jìn sínú òfin àwọn ẹni ibú nínú àwọn ojúṣe wa ètò yẹ ká ṣe fún ọmọ ìyá wa tó mùsùlùmí òun náà òní ọ̀wà ọmọ ìyá rẹ̀ tó mùsùlùmí tọ́lọ́mbà kádàrà kó jáde láyé gbogbo ìgbà pátá oníkọ́ máa rántí rẹ̀ nínú àdúà wọ́n bá ti ń ṣàdúà fúnra rẹ̀ ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ó yá gbìyànjú ó rí wípé òun ṣe àdúà fóun náà pé kọ́lọ́n ọba subhanahu wa ta'ala kọ́bọ̀ ọkẹ́ kọ́lọ́n kọ́bọ̀ ọgẹ́ kọ́lọ́n kọ́bọ̀ ọ̀sánú rẹ̀ kọ́lọ́n kọ́bọ̀ tó máwọn tí wọ́n jẹ́ ẹni rẹ̀ tí wọ́n jẹ́ àwọn ẹni ìṣáájú ìyẹn ni pé ní àwọn ojúṣe wa fọmọ ìyá wa tó mùsùlùmí yàtọ̀ sí márùn-ún ètà rínú hadithium yẹn ni wípé tó bá pàdé ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí yá gbìyànjú kó rí wípé bọ́bá sálámà sí ọ ọ̀dá ló ń sálámà ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí bára rẹ̀ ọ̀bá yá rí lọ ṣe àbẹ̀wò rẹ̀ ọmọ ìyá rẹ tó mùsùlùmí bọ́bá pè ọ́ síbi àpèjẹ kan bóyá ó ń ṣílé ni bóyá ọmọ rẹ̀ ó ń lọ sílẹ̀ Saudi ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ni àbóǹgangan ló fẹ́ lọ sí àjì ni tó pè ọ́ dandan ni kó lọ dá lóhùn àbótí ẹsẹ̀ ṣègbéyàwó dandan ni kó lọ dá lóhùn lára ojúṣe rẹ sọmọ ìyá rẹ mùsùlùmí nù tó bá sín pínsìn tó ṣe alihamudulilayi gbìyànjú kó o rí pọ́ ọ dá padà ó ṣe yarhamukallah ó ṣe fún un ó ní òtún fi láǹfààní láti sọ fún ọ pé yahdikallah wa yuslihu ba'alaka lára ojúṣe rẹ sọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí nù nínú ojúṣe rẹ ni wípé bára rí ọba yá lọ ṣàbẹ̀wò rẹ̀ tọ́lọ́mbà kádàrá kó jẹ́ pé àsìkò tí ó jáde láyé ló ti tó ojúṣe rẹ̀ náà ni wípé kẹjọ sìn débi tẹ́ sùtá má fi kọ́ ìyá rẹ̀ tó mùsùlùmí o ìnira má fi kọ́ ọmọ ìyá rẹ̀ tó mùsùlùmí o ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí àmọ́ tẹ̀rí bá a fún ni ìwà àgbéraga má jẹ́ ó tẹ̀lẹ̀ má jẹ́ ó ṣẹlẹ̀ látọwọ́ rẹ̀ sọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n dípò eléyìí jẹ́ ní tó ṣe wípé ó jẹ́ oníwà rẹ̀lẹ̀ oníwà tẹríba fẹ́ni tọ́jọ́ mọ̀ ìyá rẹ̀ tọ́jọ́ mùsùlùmí ọ̀làánú rẹ̀ ó ní lójú ó gbọ́dọ̀ jẹ́ ìkà fọmọ ìyá rẹ̀ tọ́jọ́ mùsùlùmí ẹgẹ́ bó sì gbọ́dọ̀ jẹ́ ìkà tí gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run bá ti tọ́lọ́run bá ti tọ́da yẹn ni pé ó jìnnà sí sùtà àbòsí kò gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ sọmọ ìyá rẹ̀ tọ́jọ́ mùsùlùmí gbogbo dáadáa tó ń fẹ́ fúnra rẹ̀ ọmọ wa fọmọ ìyá rẹ̀ tọ́jọ́ mùsùlùmí òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam sọ wípé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi irú dáadáa tó ń fẹ́ fúnra rẹ̀ irú oríire tó fẹ́ kó ṣẹlẹ̀ sí ọ sáwọn ọmọ rẹ̀ irú ẹ̀ náà ni kó máa wá fọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí má wẹ̀ tí ó máa lùlù ṣubú ṣubú fọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí má ṣe kéta rẹ̀ má jẹ́ onílara má wà kó oore ń bẹ lọ́wọ́ rẹ̀ kó bọ́ tó bá bó lè má bọ̀ sí ọ lọ́wọ́ oore sì pọ̀ lọ́dọ̀ ọlọ́run má wulẹ̀ tán má wulẹ̀ wá kó oore ọwọ́ rẹ̀ ọ má ṣe lára ẹni tó jẹ́ ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí wasalùlọ́ọ̀ min fadli orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run béèrè tiẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba kájú ẹ̀ gbọ́n tí gbogbo ẹ̀dá ń fẹ́ pátápátá ọlọ́run ṣetán láti fún wa nínú hadith al-Qudusi ọlọ́run tí gbogbo ẹ̀dá pátápátá gbogbo ẹ̀yin yàn pátá àtàǹjànú àwọn ẹni ìṣáájú ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n kẹ́hìndé tí gbogbo yín pátá tẹ̀ bá ń péjọ sórí ààyè kan tí kálukú á ń béèrè pé mo fẹ́ báyìí mo fẹ́ báyìí tọ́lọ́run wá ń ṣe é fọ́ni kálukú kò dín nǹkan kan kù ní orí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run bígbà tí yẹn bá ti abẹ́rẹ́ bọ ní òkun kí ló fẹ́ mú jáde ní omi béèrè ń tọ́ ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run má jẹ́ onílara oníkẹta fọmọ ìyá rẹ̀ tó mùsùlùmí so ìwọ̀nba ń bí a ṣe lè sọ níbi ìjókòó tẹ́lẹ̀ ònu ìjókòó mi ó tún bọ̀ táàtù fún wa láǹfààní láti bára wa sọ̀rọ̀ kúlọ̀ọ̀bà kó ṣe wa lọ́mọ àlùjáná kó má ṣe wa ní ọ̀mà náà اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار